ìran àkọ́kọ́ asàlàyé ẹ̀ asàlàyé kejì asàlàyé kẹta bákan náà àwọn tí wọ́n jẹ́ alábòsí mẹ́rin náà pín sí mẹ́ta ni wọ́n asàlàyé wọn àwọn adé akútúbàdò ìjẹjọ ibi núkútọ̀ kan tó pàtàkì pọ̀ òun náà ni ìbéèrè ti wá wípé من يعامل معهم الظلم؟ tàbí ká sọ pé al-musta'mal ma'ahumu dhulmu sí ní tàbí sọ méjèèjì àwọn wo àwọn àrán wo la wá máa bá fò la máa bá fi àbòsí lò àfẹ́sàlẹ̀ ilé yìí àwọn àrán wo la máa bá fi àbòsí lò kọ́ńkálukú ò lè kíyèsí rẹ̀ àti ríran àbòsí tó pín sí èwo lè yàn jíìn bẹ́ẹ̀ èwo lè yàn òjìn bẹ́ẹ̀ àwọn alábòsí ìran tí wọ́n pín sí àti mà èwo lè yàn jíìn bẹ́ẹ̀ èwo lè yàn òjìn sínú ẹ̀ lẹ́nìí náà àwọn tí wọ́n máa ń sàbòsí sí tí wọ́n máa bá àfòsí bá wọn lò tí wọn ò sì lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ márùn-ún ni wọ́n ó kálukú tó yẹra ẹ̀ wò sóun wà nínú ẹni tí ń fi àbòsí báwọn èèyàn yìí lóbi àwọn nǹkan márààrin almustamal ma'amu dhulm khamsa àwọn tá a máa tún fi àbòsí bá lò tí wọn ò sì lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa àwọn márùn-ún alákọ̀ọ́kọ́ Rabbul Izza tabaraka wa ta'ala wa dhalika hina yushraku ma'ahu. idil ajilu yaqtadi ma'rifata tawhidihi wa ahkamihi subhanahu wa ta'ala ìran àkọ́kọ́ ìpín àkọ́kọ́ lẹ́n tí àwọn èèyàn máa ń ṣe àbòsí sí ọlọ́run ọba ọba alágbára yìí tó ní gbogbo nǹkan òun lọ́dàwọn ọkùnrin lọ́dàwọn obìnrin òun lọ́dàwọn ẹja lọ́dàwọn ẹranko ohun ìníjẹyàn ọmọ rẹ rìn oní lẹkún onímọ̀ fúnyàn lọ́mọ oní ìfúnyàn onímọ̀ fúnyàn ní kìkìdá obìnrin nìkan onídùmọ̀ fúnyàn kìkìdá ọkùnrin nìkan olóòrùn jẹ́ kéèyàn ọmọ méjèèjì papọ̀ oníjẹ a máa mí òkè mí ilẹ̀ oúnjẹ tá ń jẹ oníjẹ òṣèṣe oníṣe gbọ́ àwọn àlámẹ́rí pátá ẹni tó tọ́kọ̀ nǹkan tó yẹ oní ń oní ẹ̀ ń tí tọ́wọ́ akú bí ọrọ̀ ayé tọ́wọ́ jẹ́ pé ṣe pò kìíní tó wá ń ṣiṣẹ́ lábẹ́ ẹni tó ṣe pò tọ̀kẹ́yìn òun náà ni màá tó wọ́n bá ṣe wù ẹni tó lọ́jà tí ń ta olójú ó ní ẹni tí ọlọ́jà tí ń ta ó ní ẹni tí ó tó wá lọ́jà tí ń ta tẹ́mi ẹ̀ tó balẹ̀ jẹ́ ẹni tó lọ́jà tí ń ta lọ ó ní gbogbo kìíní pátá lápapọ̀ ṣùgbọ́n gbàtà mi wọ́n bàbá bàbá fò sí lò ọlọ́ni wa man iri annabi <laughs> O gbúrò gbọ́ irú ìran ìyà tí ń fi jẹ́ wọ́n bẹ̀rẹ̀ àti ẹ̀dá sí ó mọ́ àwọn tí ń ṣe fún man khalaqtu wahida ẹni tó yẹ pé ń jọ ti mọ̀ dáa ti ń bọ̀ láyé báyìí kò mú wá náírà lọ ń dáàbọ̀ sọ́ kọ́dà ń jọ ti ń bọ̀ lọ́nu ìhòòhò lọ́wọ́ ìyẹn tó tún gbé ara ń jọ náà pàǹtí tún ni tí ò lè nùkú nínú ara rẹ̀ khalaqtu wahida ó nìkan lọ́dá wáyé kò níyàwó kọ̀lọ́mọ ìyá àwọ̀ láàrin àwọn èèyàn lé ní ẹ mọ̀ pé gbogbo ilẹ̀ òwúrò òdùn yẹn sọ̀rọ̀ pé mi ni mo ní ẹni bẹ́ẹ̀ ni tí n bá rí ẹnìkan yìí tó bá ta fèlèfèlè ń bẹ̀ lúlú òní tó wíwọ́ àpẹẹrẹ sí mi yóò mú wá ṣe bí ẹni pé ó mú wá látọ̀rọ̀ ẹbí pé kí ló mú wá níjọ́ tí wọ́n bí ó nìkan ní adábí ọ̀lẹ́ tó wá níjọ́ náà lọ́hùn ibi wọ́n bí sí kò lè dákú òun inú agbára ẹ̀jẹ̀ wọ́n tún gbé kó mbẹ́ ni ń gbà tí ọ̀fẹ́ tètè ké ìyà tún lè jẹ́ mọ́tàwálà mi o tó sàn lábàdà máa di ẹ̀ńtọ́nú dúkìá tọ́pọ̀ wọ̀bẹ́ni shuhuda ṣùhúdà ọwọ́ adẹ́ńtọ́lọ́mọ tọ́pọ̀ tí èpótọ́ bá fẹ́ ya kẹ́kẹ́ ní ìsìn yá àpamọ́ rẹ̀ nínú kẹtọ́lọ́ ti ẹ̀sìn fún wa nù léyìí mo fẹ́ bí ẹyọ mẹ́ níbèrè kan ìjà lè pọ́nrí di màálù léyìí tá a nídìí ara àtàkọ́ wa bá wa jẹ́ ah bẹ́ẹ̀ wà kọ́lé yóò wá gan ẹ̀ń tọ́ da wáyé nu o mo wá ní ntẹ́mi ọlọ́run ọba ń fẹ́ kọ́ ọ máa ṣe fún mi rè ó ní mi ò ríro anabi sallallahu alayhi wa sallam abdulayi masudi lọ rè bá abdulayi masudi ni mo ayu dambi àgọ́mu tí ẹ bá tiẹ̀ ní ẹ̀ṣẹ̀ kan tóbi láyé ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù ah oṣù ọlọ́run ní an taj'ala lillahi niddan wa huwa khalaqak ànábì ànábì ọlọ́run ni o kọ́ ọlọ́rẹ̀ mú ọlọ́run míì lẹ́yìn ọlọ́run wa huwa khalaqak tó o sì mọ̀pọ̀ ọlọ́run lọ da ọ ọ̀nà gbàrà lọ ọ̀nà gbòrò lọ gbogbo ọtí àjọ lọ kú tọnu àmì ìdé àmì òde àmì ìdálábò ara wọn bọ òun lọ ọbọ àti àjọ lọ lóòbò ìmí ìdé ìmí òde òun lọ ọbọ dáadáa ọwọ akọlé tí èyí sílé kéke ọwọ́ akọ wájú lé ọlá mami ẹwọ bí ọparí ẹ̀sìn fọlọ́n ọlá mami bí ọba sí ti ìyá ni ìbá ti jẹ èèyàn ọlọ́mbò láti rí ọ̀rọ̀ kọ̀dẹ̀ndẹ̀ ọwọ́ agbéwájú ọba yìí ọlá ṣéwù ṣọ́ọ̀bù tó ń tà ní ten million naira tẹ́lòmí òjòkó ti ṣọ́ọ̀bù rẹ̀ thousand ọwọ́ agbẹ́wájú ẹ̀ka báyìí ọlá jésù thank you jesus ẹ máa balẹ̀ yín ọkọ̀ ẹ máa balẹ̀ yín gbàgàgà alọ́ọ̀dà àkọ́kọ́ ẹni tí a máa bá fi àbòsí lò tí ò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ o náà ni allah subhanahu wa ta'ala ìdìnnà ájìlú yaqtadi ma'rifata. tawhidi wa akami tá a bá ní déédé ntí jẹ́ déédé òun ni kéèyàn ọmọ ọlọ́run ọba yìí sí pé gbogbo ntí máa ṣètẹ́nìkè bá dá sí èèyàn gbọ́dọ̀ di òórùn lọ́pọ̀lọ́ ọ̀hún wípé nìkan bá dá sí tó bá ti kírun tó yìí àjọ kírun náà ni yóò tún lọ pàdé mi rọlẹ̀ wọ́n kí wọ́n à ìpàdé àwa ọmọ ìyá kí ló fẹ́ gbàgbélé à ṣé ẹ̀gbọ́n tó àgbàlagbà wí ni wọ́n ní bọ̀ ọlọ́run dáyé tán ọwọ́ akọ náà kan lọ ọlọ́run wa ní etí yín mélòó àní méjì wọn kàlùkù ọ̀fà àwọn àfà ó ní tẹ́ ẹ bá ti bẹ̀rù mi lẹ́ẹ̀kan àwọn tí mo ká ilé lọ́run ẹ̀bùrún alẹ́ méje <laughs> bọ́n àkàṣe ńlọsẹ̀mí nù kò sí sinmi wàláì kò sinmi kò lè sinmi tọ́bẹ̀ kọ́kọ́ jírí tààtà láàárọ̀ yóò sì wájú ẹ̀ tààtà mórí o bí ayan bá gorí bẹ́ẹ̀dì ẹ̀ wá wọ́n máa sọ pé ayan lásán kọ́ o ayan lásán kọ́ kò sí gbàgbọ́ mi tí gorí bẹ́ẹ̀dì rẹ wá sọ́rọ́ mi táwọn àbá ń sọ wọn kojú rí o pé ayan lásán kọ́ àti ẹ̀ ń dọ̀ láàmú náà tó bá máa sẹ́rí káàkiri jẹ̀mọ́ sí òtún ní rẹ̀ fọ́njọ́ kejì. ó tún rẹ̀fà ó tún họ ó ní ẹ̀fọ́ tó wà bàbá ìlórí bẹ́ẹ̀dì ara ń ta ní o ṣe tẹ́ èsì rẹ̀ ní o oríjọ́ tó tẹ̀lé ó tún nínú bí ó sì máa rí nu yóò tún rékú ṣùgbọ́n mùsùlùmí rẹ̀ ló ń bá lọ́ra rédì ló lé ń sọ gidi kò níbi kẹtí ń lọ kọ̀pẹ́ mi ẹ̀ méjì ọmọ pọ̀lọ́wọ̀n ọba ní àbòsí àkọ́kọ́ tó ga oníkọ́ mọ̀jẹ̀pọ́lọ̀ nìkan ilé èèyàn bá lò kéèyàn ọmọ mọ ọlọ́run sí bó ṣe kọ́ máa Allah subhanahu wa ta'ala wọ́n gbẹ́sàárẹ̀ kalẹ̀ tán làáfà àbádé pé ah ẹ mọ́ sí kùlé ẹ mọ́ sí kùlé àmì nígbà mọ́sẹ̀ bẹ́ẹ̀ pẹ́ ah. àti gbọ́n tá a fà wí o ẹ wá lọ rẹ̀ nàkàwá o nígbà bẹ́ẹ̀ fẹ́ràn sí ah sàárẹ̀ ti lanu wọ́n gbọ́dọ̀ pàǹkẹ́ lẹ́nu ibẹ̀ ni wọ́n abo nǹkan mọ́bẹ̀ nǹkan mi gbọ́dọ̀ sun sàárè lónìí tí wọ́n bá ti bẹ́ẹ̀ nǹkan àmọ́ kún kọ̀ọ̀kan ní sàárè lanu ilẹ̀ tẹ́ ẹ fọwọ́ gbẹ́ táwọn tó láàgbó wọ́n ní sàárè ti lanu àwọn kò tún mọ sáré báwọn bí èmi ní one thousand kan bí ó rìn wà ní ọlẹ́yìn owó ẹgbẹ́lẹ́ ìbáyà kí wọ́n tètè sísàárè ọmọ lanu Allah subhanahu wa ta'ala ká máa bá lò pẹ̀lú àìmọ̀ ìjọ́kà soso rẹ̀ wà ahkami àti ìdájọ́ ọlọ́run ọba àbòsí tó ga ní kéèyàn máa fi bọ́lọ̀ ń lò láì mọ̀ ìdájọ́ ọlọ́run ọba àfọ́ ní lálàrí kọlọ̀mbà nìkẹ́ wọn àfọ́ ní kọ̀tọ̀sẹ́ nìkẹ́ tó ti bàlágà àyà amala amalan kọ́ máa ṣiṣẹ́ kan hátà yá lámà hukuma Allahi alayhi fi àfi kọ́kọ́kọ́ mọ̀dájọ́ ọlọ́run ọba tí ń bẹ lórí ìhun lórí tó fẹ́ ṣeun mọ̀ fẹ́ sọ́wọ́ kí ń dàjọ́ tọ́lọ́run ọba sọ ń bẹ nígbà kan àwọn sọ́gbà káàkiri ẹ̀rọ ìṣẹ́kan pẹ́ndúwáìsì ní ó fọ́rẹ́sì ní kankan ìmí sáré kún sáà sọ́sà mẹ́rin yá nìyẹn sí òsì sọ́sà sọ́sà nìyẹn ẹgbẹ́ wọn rẹ̀ náà sọ wípé pẹ́ndúwáìsì ọ̀dà

kájọ mọ́ ẹnìkan lówó ẹnìkan ò ní òwò èmi máa sọ lọ kó wá láti China mo máa sọ láti kó wá láti ibìkan ṣùgbọ́n lò lọ lágbájá ló lọ kí ní àwọn àdájọ́ náà ti mẹ́lórí ẹ̀kọ́ tó lè kówó rẹ̀ lẹ̀ ọmọ kí lọ fẹ́ mú fowó ìṣe ọlásọ̀lọ́ ọmọ fira nítorí pé àwọn àdájọ́ kan ń bẹ tí ó mú ń tẹ́ fẹ́ ṣe yẹn lálùbáríkà ìdájọ́ àkọ́kọ́ nǹkan sọ yìí kí n sáré kó mẹ́torí bí táà ń lọ́kọ́ gbogbo àjọ fowósòwò papọ̀ ẹnì tó bá gba owó ìtí ọ̀lọ́ máa fi ṣòwò ọlẹ́tọ̀ kọ́ máa jẹun bẹ̀ kọ́ máa mú bẹ̀ nìkan pẹ̀lú mọ́jẹ̀mú kan tó bá ti jẹ́ wípé kèése ní ìlú wọn tí wọ́n jọ ń gbé oní ó ti máa ṣòwò in ti ń rà tí wọ́n ti ń ṣòwò ìkútọ̀nù ni wọ́n ń rà gbogbo tí bá ti ń lọ báwọn yóò jẹun yóò mú wọn ò ní máa síyùn mèrè ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n kówó fún ọ níbàdàn ọlọ́rẹ̀ rata ní sásá ìbáàjẹ́ 3 trillion kò gbọ́dọ̀ mú mi wọ́n owó gbogbo àwọn àdájọ́ ta ní ìdìta gbọ́dọ̀ mọ̀mọ́ bóun ó ṣe pín owó àjọ ń fowó sówò kéèyàn wá bẹ̀ lọ sí ládùúgbò wà láìpẹ́ lánàá náà lọ kejì bàbá kan bá dá àwọn ní ah, ẹ ti gbogbo wa wá wọlé tọ̀ bàbá tó kú nígbà tí ẹ̀ ń ẹgbọ́ kọ̀dá gbogbo wa wọlé mú ní ah, kọ̀dá o ah, ìmọ̀ọ́mù wa náà máa ń bẹ́ńbẹ́ mo ní bàbá ìmọ̀ọ́mù bẹ́ńbẹ́ kọ́ o ọ̀rọ̀ yín o sẹ́mi pé ń lọ mọ́kà ẹ rí òótọ́ ìsìlámù gangan sọ́jọ́ bá ṣe ń ṣe ń bí bàbá ní bàbá ní bò wà ní ìyàwó lọ́lẹ̀tọ̀ ọkọ wọkọ rẹ̀ ọkọ lọ́kọ́kọ́ lẹ̀tọ̀ wẹ ìyàwó rẹ̀ tó bá jẹ́ wípé wọ́n rí rẹ̀ kú gbogbo náà lásàrà yìí bàbá ní à ìdí ọ̀bà sí ọmọ ẹsẹ̀ bá ní tó mo ní ta ní ọlọ́tún kan wọ́n lọ́ka àbúrò rẹ̀ tí ọ̀bà tí mo ní bàbá kí ni tó kí ni tí ní bèlè pé kò tiẹ̀ tí abájọ́ sọ nǹkan ọ̀kan jẹ̀mọ́ àjọ kú o àfọwà wà láti lé mi ọmọ ọmọ asáki kò nílé fọ́ọ̀kan bàbá rẹ̀ mọ́ kí ló dé tẹ wíwẹ̀ wọn ẹgbọ́ wíwẹ̀ wọn kí aláàwádé wíwẹ̀ ẹgbọ́ wíwẹ̀ wọn ńkọ́ bẹ́ẹ̀ sì ni gbogbo ẹ̀yin tẹ́ ń fomi gbóná wẹ òkú ọlọ́mọdé ẹ̀jẹ̀ ìyá àfikẹ́ ẹ̀túbá kò sínú tí wọ́n máa ń fi wẹ̀kú àfi tí wẹ́dà wẹ́dà sẹ́ẹ́ tó bá tutù pín débi pé èyàn ò lè fọwọ́ kọmi kọlúrò lọ́dọ̀ wa ń bì ìṣẹ̀lẹ̀ ìṣòro díyà àwọn àyè tí a gbomi kalẹ̀ síta tọ́lọ̀ rẹ̀ mú abọ́wánulé omi òsì gan irú àwọn ìlú tí ó ń sọnu pé ẹ̀kan kọmi ó se kọ́wọ́ yóò lè bomi kó lè jẹ́ pé ẹ lè ní ti òkúta ẹ̀fẹ́ wẹ̀ iṣẹ́ àkọ́kọ́ ni pé gáàsì náà ní dáwádó láti ẹ̀kan ìrísà náà omi tí wọ́n èwẹ̀ òun ègbè kan náà tá sọ fún ipò mi gbóná náà kì í ẹ̀ńtọ́rọ̀ ní ọmọ bòrá ń gbọ̀ wọ́n lójú ayé ṣé ń gbọ̀ wá kúlẹ̀ ẹ̀bùlà ìdájọ́ náà jẹ̀mọ́ ìdájọ́ náà ta wá ń pariwo ibi tá a ti ma àbòsí tó ń kọ́ńkàlùkù wá sẹ́nu o àbòsí ọ̀nà wa ni àwọn àfa tí wòye salufa tí wọ́n sọ jẹ̀mọ́ ẹ̀ń dá wà ń sọ ń bì ọlọ́run bá ànàbí wí báyìí tá à ń sọ ń bì sọ́jọ́ tí ń fi ń ba yín lò nígbà ẹ̀ bá pé èèyàn láàfa àjọsí kẹ́kọ̀ọ́ sí láàrin èèyàn àti ẹ̀ tó so yín mọ́ lọ kó sí ẹ̀sìn mà àfa yìí nù ẹbí pé àfa rẹ̀ kò wíwu ṣé lọ́ọ́ máa ń béèrè dájú ẹ̀sìn ni wúlẹ̀ ńlá ọ̀rọ̀ mọ́lẹ̀ kí wọ́n máa ń tọ̀ ń sọ babaláwo òun rèé o bọ́bálálàkálà oní ọ̀kọ́ pé àkọ́kọ́ ẹ̀ ń tà ń fa ba usa ọlọ́yẹ̀mọ́tò ti la o ẹ̀ o ti la so òfin kí ni ẹ̀sìn bèrè ni ìjọ tí wọ́n sọ̀kọ́ sọ fún mi ó dà mo fi bẹ́ẹ̀ ìwọ náà ò ní sọgbọn sọ fún ọjọ ni ó wò ná sọ̀rọ̀ rẹ pọ o kádà tó gbọ́ látọ̀run hundred hundred ọ white bẹ́ẹ̀ ni mo ń sọ fún ọ pé wọ́n ti kún wọ ninety five wọ́n á dà pé òkú náà lọ́sẹ̀ yìí wọ́n dọ̀la láì tí ìjìrẹ́ nìkankan kọ́ ọmọ kó fifty thousand bọ̀ wọ́n ti ìjìrẹ́ nìkankan o kó fifty thousand bọ̀ ẹni wèrè tó ọba lẹ́dọ̀ kọ́kọ́ pàdé wàá bọ̀ búrẹ́dì sàmọ́ bọ̀ búrẹ́dì yẹn wàá já ní olùdó ọba jákù máa mú bọ̀ bí ẹ ṣe ń kó díẹ̀ nínú rẹ̀ ọmọ ọdún sí ah, wèrè màá já búrẹ́dì fún màmá múlájì òkú bọ̀ jẹ máa sa mọ́lọ́mọ́sí yá mọ́ lọ́hùn ìyà tí ń ta pákó láàárọ̀ kùtùkùtù kọjá ń sun àtọ́mọ́ òun kò sórọ́wọ́ wọn o títà títà kankan làfà àbádọ́ wájú ẹ̀ ìtajà ẹ̀ẹ́sẹ̀ gbowó lọ́wọ́ yìí nígbà tí ìkù ní ìbò yín alẹ́ ṣe sùúrù díẹ̀ dákọ̀ ẹ̀dákọ̀ kẹ́ntì fi sẹ́mi lọ́wọ́ èdè wèrè ni ọ̀sẹ̀ lọ wọ́n ti kó díẹ̀ báwọn kó o lè máa tà wèrè lọ́kọ́ gbọ́dọ̀ sí lọ kagbọ́rọ̀ wọ̀nyí ìyá aládàlú bẹ́ẹ̀ rántí èmi nkájú lè kó ni yóò ń bọ́ pọ́fù à ẹ bọ́bọ́ kọ́ mi ọ̀dà ẹ máa wọnú ọkọ̀ lọ kọ́kọ́ tó kú n mú pọ́fù wá báyé mbẹ́ kí wèrè ó lè sẹ̀ lọ. ṣé ìwọ ọbẹ̀ lọ́n kọ́mọ̀ rẹ̀ ọjẹ́ wèrè ọbẹ̀ lọ́n káǹtì rẹ̀ ọjẹ́ wèrè tó fi jẹ́ pé ara wèrè ló ti wó réèkì sáà mọ́ yóò ṣe sàárà ààbọ̀ ọ̀nà òlé ọ̀bùrálẹ̀ wa mú twenty twenty naira ìmí ti já wọ́n ti fi sọ́dún tèpò mímí tí wọ́n fi orí mi rèé o kó dorí àpèsè gbogbo orí ibú ti mẹ́mẹ́ tí bá ti file lọ lónìí sáábó wọ́n rú lọ ló fi rọrùn yóò fi rọrùn wọn bẹ́lọ̀ kí n ṣiṣẹ́ alábàárù láyé ọrùn yìí àti fowó ìlé lọ gbogbo tí bàmá rù láyé kò ní ọ̀dà láàrú yọ máa fi rárá kí lọ́jọ́ àkọ́kọ́ ẹni tá à ń sábò sí sí ní Allah subhanahu wa ta'ala tí a bá wí sí pé ẹwọ́ àti kéyàn lọ bọ́ rí ni wọ́n ni ọlọ ọbọ̀ orí kọlọ ọbọ̀ orí rẹ̀ ìgbẹ́sọ́jọ́ ni oní àmúsásíná ó ní wà lákàtí ẹ̀ṣẹ̀lẹ̀ sóhun wọ́n sá ní pé wọ́n wẹ̀wọ́ fóònù òun sọ pé ọlọ́sọ fáfá pé owó èdúró lọ́wọ́ wọn ni kò yẹ sí tó lè ní àáwẹ̀wọ́ fún wọn ni wọ́n wẹ̀wọ́ ẹsìn ń lọ ọbẹ̀ ẹsìn ń ṣe dákun kí ni tí wọ́n fẹ́ fọ́nù ilé ayé tó wá rí wípé ìntọ́ lọ ṣe ló fún ọ ibi ẹ̀rù ọlọ́run ti bà mí pín òun làwọn tí wọ́n máa ta oògùn ọ̀tajà lábẹ́ bíríjì ọta fún ọ débi pé bátìrì tí ń bẹ́ẹ̀ bí mẹ́gáfóònù wọn bẹ́ẹ̀ dúró tì tí pàtàkì aláìmọ̀ ẹgbẹ́ ní tí ń sọ onáà ní àǹtá yẹn wàràwàrà onáà bínú nǹkan ọ̀kan yẹn ogun ọ̀tajà àtà lẹ́kọ̀ọ́ wàràwàrà ojú ọ̀sẹ̀ nìyàrá tán àtà lákùrẹ́ wàràwàrà ojú ọ̀sẹ̀ nìyàrá tán oníkà yẹn mú ti wá ẹnì kò dùn dìrẹ o tí wọn bá ní ogun ọ̀tajà sọyẹ wọn ebi bí wọn ti ń ṣe ẹkẹ mi ò ti o. ìtọ́lọ̀ ń wá ń fẹ́ lọ́dọ̀ wa ọwọ́ akọrò ó ń sì rọrùn jẹ̀mọ́ èèyàn jẹ́ ń rọwọ́ rọsẹ̀ ọpa lórí ọgbà bẹ̀ lọ́rùn ó pé o gbogbo edé tí ń bẹ́ ń bí ọbẹ̀ yìí àhán báyìí o ṣé àbẹ́rẹ̀ tọ́bẹ̀ tiẹ̀ tó da tí wọn ò nígbà tá dádì rẹ̀ já àfa ní ẹba ọkùnrin bẹ́ẹ̀ sì kankan bẹ́ẹ̀ nìkan wọ́n sáà nìkan máa bá wà ọmọ nìkan wá ìpa mi lọ ní tí ojú wa kàn ní ojú odò olúyoro yìí kékeré kọ́ a ti wò mí àṣeyọ́kàn gbé ìpa lójú ni àṣẹnú rẹ̀ tutù bàbá mu ni ó di tùn wá asa asa padà rí ipa mi àṣẹ ti lu àwọn kankan lẹ wọn ni ká bá lọ yòókù abá lọ abá lọ ní a lu mọkìnní

Imi omi sì ń bẹnu ẹ wàláì bàbá ń sì mọ́ta ẹlọ́ọ̀lọ́mọ nǹkan méjì ẹlọ́mọ ti kóókùn wọ́n ń ṣe tẹ́sì fún bìsí látọ̀sùn mẹ́fà ní usaid èrí tí ń ṣe mú ní bẹ́ẹ̀ ṣé dókítà kọ mọ ń tọ́kọ́ wípé kí ni ọmọ ẹsẹ̀ ti bá ń jẹ o sáwọn kọ inú ọgbà yìí àjẹmọ́ ojú ń rí o àti kéyìn ojú ó tọ́lọ́run lẹ́nìkan ti wá bá mi inú ọgbà yìí mo fọkọ̀ ọ̀bọ̀ ń tọ̀ láti rí nínú Eh, ló bá ní ọlọ́sá ti ẹ̀sánú náà rìnà sánú bóòlẹ̀ iná ẹ̀sẹ̀ ń bọ́lọ̀ ń lò in tí ń pè láàfáànù ọkọ̀ pé bóòlẹ̀ sí ń bọ́lọ̀ ń lò sẹ́ ẹ̀dọ́lọ̀ ń gàmà lórí tó ti ẹ̀wà jẹ́ pọpọ ń bá rí onígbìnrin kẹtẹ́ nìkan lọ bóun ṣe wá láti kú wọ́n ti parí ọ̀sẹ̀ ń tán ṣùgbọ́n wọn ọ̀gbọ́dọ̀ ẹ̀fọ́sẹ̀ ń wẹ̀ àgbà bá para kò síbi tí ọ̀gbọ́dọ̀ mọ́dìlá ó ní tí e tó fi para tán yọ àṣẹ àlọ ọkọ sẹ́hun wẹ̀ dánù ó níyàwó òun lọ gba ọsẹ lọ́wọ́ òun ní tó ti àjẹ́ ogun òsùn nu pé ah, ah, aláàjì èmi ọmọ tí wọ́n tẹ́ ń dánwò yóò ṣùgbọ́n tẹ́mi mọ̀ tí àwọn àgbàlagbà wọ́n sọ wípé òkúta gan ni wọ́n máa ń pè gbẹ ẹ ṣe mọ̀ gbẹ rárá bí rúrọ̀ àdáwọ̀ nílé torí ọlọ́ jàmáà ẹ dákun àwọn nǹkan ìsìnkú ọrọ̀rùn ìsinmi nìí ẹnba etí dọ́lọ̀ mà wàlẹ́ òtí sinmi ṣùgbọ́n ìsàlẹ̀ ọkàn wa gẹ́gẹ́ kò sí kò sí ọlọ́run ọba gẹ́gẹ́ ń ibi tí wàhálà ti dé nu bá a ti sọ dáhùn sọ yìí bẹ́ẹ̀ lómi ìbá pàdé arúgbó lọ́wọ́ ká tó dé títí ìgbà bá kó ń jí mà ẹgbẹ́ àfà wàṣù wá wá ẹ ẹ wàṣù ẹ̀jẹ̀ múmu ni tọ́wọ́ bá lọ pa pẹ́pẹ́ yẹn kílẹ̀ òtún sùn. Ah, ẹni tí ó gbọ̀rú ẹ̀ tí ó sinmi náà tá à ń jọ ń pẹ̀rọ wa ní mùsùlùmí tá a jọ ń pàdé nínú kírókọ rẹ̀ kékeré kọ o ìgbé ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ ń sọ pé òun ọ̀pọ̀ kò mú bọ̀ lọ́wọ́ kò má dà lọ́wọ́ ọwọ́ ń sáré káàkiri oyin tó ọkọ̀ wò ní wípé ó lóun ọ̀pá mi ṣé mo sẹ́ ni ìṣe alhamdulillah kí n mọ̀ sọ náà ó ní wàhálà mi ti pọ̀ ju mọ́sálásí kí wàhálà tí mò ń ṣe ẹmẹ́jì àtàmàmù lẹ́nu ní tí wọ́n ti sọ fún wa náà ọrùn wọn lọ́wà wọn ò sì ní júwe wa àti sọ́lọ́ níta ṣùgbọ́n bí a ti kàgbà kó yìí òun ni bàbá aláwo tí wọ́n fẹ́ rólí ànábì nílùú tíá bàbá tọ́lọ̀ ń bá fẹ́ mẹ́dà tọ́lọ̀ ń bá fẹ́ mú ìkookò ìjọba kú àgùntàn ni ó rọlé rẹ̀ ṣùgbọ́n nínú àánú tọ́lọ̀ ti sọ fún ànábì wípé ìdò tẹ̀sìn kò jí òdodo ẹ̀sìn kò jí ọ parẹ́ jẹ́mọ́ level by level ni bí gbogbo olùbáṣe ga tó bẹ́ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ máa rí ẹbọ lọ́dún àti ẹbàpẹ̀ àwọn láàfà mẹ́ bí wọ́n sáṣíwáṣe ní central mosque irú tí wọ́n kò lọ ọbẹ̀ ìwọ tó ọba wà ń sáfù wájú gan tó ọba dúró rẹ ìwọ gan mọ̀ pé sí ìpínlẹ̀ sí oven búrẹ́dì ilẹ̀ nílẹ̀rí kiri àwa àwọ̀ àfà lọ lé kárí pé tí àti ń kárè ti fi ń sọ̀rọ̀ lọ́n fún wa akpị pe o gun a nyere ma si enu e a to je kwi nta nna bi ofisi menu lein ti a nna bi ofisi menu akoko a nta aminsa bosi sito gadi onye ala obatu hanoi wata hala a bu si onye nsiri ati lu o kaka nsi o de ni a si mada idajo re ni lo koro durara wa kowa ni ribe o bi iwo minisket ìsìn lọ wájú nínú oòrùn ó tún sí àlẹ́ nínú oòrùn tí à ń jẹ́ kọ̀rọ̀kọ́wọ̀ kò rí gàgàwọ̀ àfà wa ń gbé ẹlẹ́ àti ẹ lọ nínú ọkọ̀ pẹ̀lú yá kan obìnrin ètùtù ń bẹ́ńtà ó tún wá ń sọ báyìí ọ wà nú oòrùn ọ ń fẹsẹ̀ rìn ọ ń sọ fẹ́ ti ń bẹ́ nù jáàbù torí pé ó rí pẹ́lẹ́ àní lọ́dọ̀ kó orí tó ń ṣe báyìí ẹ̀wọ̀n tó lọ ń ṣèpin ó sì pè é yóò tún máa jẹ́mọ̀ nǹkan òye àwọn èèyàn bó sì ṣe wọn ọbẹ̀ rẹ̀ ti tẹ́ sórí ìtọ̀wó tani àfẹ́ tani ọ̀fẹ́ wọ́n sọ́bẹ̀ ń kalẹ̀sẹ̀ tẹ́ ìjẹ́tán jàmáà ẹ tètè jẹ́ àmúra sí ìdọ̀lọ́ngọba mà kó tó di wípé ìntànsọ ìkò ní símọ́ lórílẹ̀ o ẹjẹ́ akún àmà wa kí wọ́n dọ́lọ́ mà kalẹ̀ sinmi o tọ́bá jẹ́ pé ìjọba wájú adọ́lọ́ mà ni. tí ó gba ọlọ́run láàyè nú ẹ̀mí ẹnì wa wà láìwò òní máa kówó olú ìlọra bọ́m̀bù àjọ sí àwọn àtọ́lọ́run lọ ẹni tí lọ́rọ̀ ẹni bọ́m̀bù mọ́ra yìí kò ṣe dì mọ́ra wájú police station ó ṣe lọ ọkọ̀rọ̀ àjọ sí àtọ́lọ́run ọba ni ọ̀dà ti ń pín ní ti ń pètè kájọ́ ká mọ́ sí àbò ìsọ́lọ mọ́ o a nínú ọmọrùn táǹfàbò sí bá lò alọ́sọ̀tálá àkọ́ sọ̀hún jẹ̀mọ́ tí à ń bèè bọ́ ń bẹ̀ ojú méjì sí ni ọ̀ọ́dọ̀ ọlọ́mọ lónìí nìkan ṣoṣo ìdájọ́ ọlọ́run tó ọ̀bá tí ìlẹ́sẹ̀ ayé ọ̀tọ̀ niyún mọ́tàkó inú fi jẹ́ wípé kìí sí ẹni ọlọ́run ní gbogbo ẹni tọ́lọ̀ sáfì sáfì parọ́ onú ẹni ọmọ sọ nígbà tá bẹ̀rẹ̀ útúbà ẹ̀ láìláìlá bẹ̀rẹ̀ yídì ní ànàbóríjà nítò sẹ́fì wọn kan wá béèrè pé àwọn ò gbọ́rí wọn kì í tí ń máa rẹ̀ ẹnìkan wá dáhùn pé ẹ̀dùn àfáà ti má àwọn ló ti o ti bímọ yóò ti lẹ́bí ó ti bá a ṣe bẹ̀rẹ̀ sáàmọ́ kúrò rí òdodo kó tó rí pé wá ń yáwọn èèyàn nígbà àwọn ògún ní sọ̀rọ̀ gan nígbà bá ti yí dìde táwọn èèyàn pẹ̀lẹ́ tí wọ́n ti ń gẹran iná tí wọ́n lọ bò mí ọ̀sẹ̀sẹ̀ wà máa wẹ̀ wọ́n á jẹun àárọ̀ tí láago márùn-ún àbọ̀ sí mẹ́fà nírọ̀lẹ́ ìjọ ọdún ọ̀gọ̀ wà ọdún ọlọ́run ò sì fi nǹkan kan sínú ẹ̀sìn tí ó ti ẹ̀mí wà lẹ́mìí ẹ̀sìn ọ̀pàyẹ̀lẹ̀kúrí pé ẹbẹ́ ẹnìkan kọ̀rọ̀ wọn sọ fún aníkí lọ́pọ̀ lẹ́kún ní ìsìlámù tó ń ṣe ni wàlá ìsìlámù kọ̀ ọlọ́run la fẹ́ mọ́ o tí gbogbo àwọn olówó olúwa tá a fi ń tọ́ ọmọ nítọ̀ olówó àtọ́ wọn nítọ̀ mùsùlùmí pé mùsùlùmí ni mí kò ní tọ́mọ́ ń tọ́ bẹ́ẹ̀ ìdájọ́ ọlọ́run bá náà ní ìsáfún ah tọ́mọ́ bá ti di pé ń dárúgbà sí tí ìfàsọ̀kòtò òkè bóyá lẹ́yìn ó jèrè rẹ̀ ìǹtẹ́sù ó sì máa sọ fún ọ ní pé sọ̀rọ̀ pé gbogbo nǹkan lọ́mọ ọmọ pè ní àràmù bọ́ parí báńkì kò ní ṣiṣẹ́ báńkì arábùn ni wọ́n máa pè jẹ̀mọ́ gbogbo ń tá a fẹ́ ní láyé yìí tó bá ti yẹ̀ ni pé ìyìn téèyàn wọ̀ ọ̀run ní táìmù tó wọ̀ téèyàn jẹ tó fi ráyè sí lọ́n ìyókù ó kọ́ ni bó ṣe wà yẹn ten billion ló ní báńkì ó ń dà ten billion dà kò tó bẹ́ẹ̀ kó kó wájú báyìí kó máa kó kí kòtò bẹ́ẹ̀ jẹ́mọ́ ẹ̀ ti ẹ̀jẹ̀ àwọ̀ àwọn tí wọ́n ní lánàá ẹ má sọ̀rọ̀ àdìsíkọ́lá àdìsíkọ́lá bò ó lani ọ̀la ni ń wo a ní ẹ̀sọ̀rọ̀ nàbí Sulaiman èèyàn ma ti bí ìlú èkó yóò sì fẹ́ kó gbẹ́ntì mẹ́nu mọ́sálásí yìí bẹ́ẹ̀ ìtẹ́ kan tọ́lọ̀ ń fún náà ni ó kàlùkù ọmọ bọ́ sórí ìtẹ́hùn àga mbẹ́mbẹ́ gbogbo àyè mbẹ́mbẹ́ ìyìn tí wọ́n jẹ́ lọ́nà wọ́n tún kó sórí ìtẹ́hùn yóò bismillah ìtì ó sì gbéra wọ́n lọ́rùn níjọ́ tí ò tí ìsẹni tí ó ronú bàálù lórí tẹ̀tẹ̀ wọn lọ yìí erin bẹ́ẹ̀ o ẹ̀fọn bẹ́ẹ̀ o àwọn àjẹ̀nú ọlọ́lá bẹ́ẹ̀ o apẹ nkẹ̀kẹ̀ tí wọ́n ṣe ń jẹ bẹ́ẹ̀ o kápẹ́ bí àpò ráìsì bíi tírélà méjì mẹ́ta mẹ́rin jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ o wọ́n lọ bá wọn ó de jẹ̀mọ́ ó ń kálukọ́ tọmọ ń wọ gbogbo ìyẹn lọ́mọ ń wò ní museum ibi tọ́wà níta tí èyí bá sọlọ́n lọ sọ fún wa sáàmà àmàmà ẹ̀yàn pé gẹ́gẹ́ àdìsí kọ́lá àdìsí kọ́lá bó o àná tí ń lò tí ń rí lò ó nù wọ́n fi jẹ́ ànábì lò àwọn òtún wa níwàkúwà wọ̀ wá lọ́nà òdì ìyọ̀nù ọlọ́ni ọlọ́run tó wá ní tí wọ́n fún ọ nínú ọlá yìí ó múnú ní àwọn amsik máa lò lọ bẹ́ẹ̀ tọ́ba wù ọ́ fún yàn tọ́ba wù ọ́ mọ́ fún yàn bẹ́ẹ̀ bí gọ́ọ̀dì hisab tọ́ba tó dọ̀gbìn àlìkè àmọ́ mọ yọ kó o ṣe sí òkú ọ̀rọ̀ rẹ. èyí tí àwọn bàbá máa wí ń jọ ẹ mọ̀ bù wọn wípé a ti wà lálejò náà yọ ọmọ lọ bí forty years ń bọ̀ báyìí láàmú gbọ́n dundundiri dundundiri àkí aláwa dé wọn máa rọ àgbà ọmọ dáúdà fẹ́ wà lálejò náà tiẹ̀ nu wọn kàn kọ́ wọn ni ah bí eighty years ti wà ń ah ọ sẹsẹ parí ìdájọ́ wájú ọlọ́run kò sí bí àdébí ọ̀sọ́ bí àdébí ọ̀sọ́ bẹ́ẹ̀ o káàṣe sí ronú ta ló ń tàn tọ́ ń sọ pé n tí mo fún ọ yìí ní sírò rẹ̀ mọ́ àwọn tí wọn ní sírò tiẹ̀ gan bí ṣe fún wọn tó ààrí pé gbogbo ẹ̀ náà arúgbádọ́ náà ó kù kánú lẹ̀ tí tán ayénu ayé yẹn lọ kí ni tó kúkú wọn tó kúkú wọn náà ni wípé ànábì ọlọ́ni ọ̀rí ọlọ́ni ayọ̀ ọlọ́ni ní wọ́n èlò tàlìkì jama káwọ́kọ́ dọ́lọ́ mọ́ ẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀ ń tán sábòsì sí alọ́sọ àtàlá kọ́lọ̀ ń dọ̀jáde má èmi sábòsì وذلك يكون بعدم انصاف العقل من الهوى اللي يغبسو هو النفس kéèyàn máa jẹ́ ìfẹ́ ẹnu tí ò da tí ń dáyàn láàmú kọ́ máa borí ọpọlọ èèyàn ọ̀rọ̀ yóò kètì clear ẹlẹ́mìí ìmọ̀ ń ṣe àbòsí sọ́pọ̀lọ ara rẹ̀ pẹ̀lú kọ́ máa mú ẹ̀mí ẹ̀so pẹ̀lú kọ́ máa lè mẹ́mí ẹ̀so níbi ìfẹ́ ẹnu sí ìtí bá ń pè sí tí ọ̀bọ́pọlọ mu eléyìí ta lọ́fẹ́ ẹ̀bọ́n bẹ́ẹ̀ nítorí wípé wàdárìkà yàtàdì an yẹjẹ ali insan ali insan asinu nu èèyàn tọ́ba jẹ́ èèyàn ni ọ́ tí èèyàn fẹ́ rojú rí ọlọ́run subhanahu wa ta'ala an yẹjẹ ala hawawu mustasliman li aqlihi ìfẹ́ ẹnu èèyàn níbi tí ó kò bá yàn èèyàn gbọ́dọ̀ tẹ̀rí kéèyàn ò jẹ́ kọ́pọlọ rẹ̀ ó máa dájọ́ ọpọlọ mi ń fún ọ lágbára jù fẹ́ mi lọ yóò clear ní ìsinyìí òmò ń bọ́ o torí ẹ̀ àwọn arábá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní aadalu nas tí wọ́n bá ní ẹ lọ́ọ́ ẹni tí ọ balance èèyàn gidi kìí ṣe aláṣẹ jù kìí ṣe aláṣẹ ètò ọ̀rí ọlọ́run ni kìí sọ̀rọ̀ wa wọ́n ní man ansofa aqilahu min hawa gbogbo ẹni tó bá lè gbé ìdájọ́ fún ọpọlọ rẹ̀ wàá dájọ́ nígbà tí ìfẹ́nu bá fẹ́ máa dà láàmú ó ní ìfẹ́nu ìwọ̀kọ̀ ọ̀dàjọ́ ọ̀pọ̀lọ̀ ìwọ̀ ni ọ̀dájọ́ kí lè rí wa jaa fil muslim ahmed bin hadi abi umamata al-bahili abu umama láwọn wà pẹ̀lú sàsálàm jọ wọ́n kẹ́kọ̀ọ́ lọ́wọ́ fa atawu shaabun ọ̀dọ́ kan bá dé ọ̀dọ́ langba ọ̀dọ́ ni ó ní ya Rasulullah anabi èmi náà kí o anabi kí anabi èmi náà wàá tọrẹ ọ ìyọ̀ǹda kan látọ̀dọ̀ yín ni o àníbí ni sí ò le ó ní ya Rasulullah ìdánlẹ̀ fi zina ànábì fún mi sàtìkẹ́tì kí n máa ṣe zina gbogbo sàbí bá ń mojú ara pé irú sẹ́yìn tó bá àníbí ni ah wọ́n pariwo máa o kí lẹ gbọ́n tó wíwọ́n náà ní tó sọ náà là ń gbọ́ pé ní tó gbé mi wá láti lé tó bá ti jẹ́ kó wà níbi síbí wọn náà lọ ní ọlọ́ni ká má ṣe zina fine tó bá ti yọ̀ǹda fún mi fún rẹ ebi jẹ fiti daa no i idan li ti zina àbí òní yàn yọ̀ǹda fún mi kí ma ṣe zina kì wọn sà bẹ kó bọ̀ wà níbi nínú ẹ̀fí lẹ ṣe ẹ̀pẹ́ mi lọ́wọ́ bá ẹ̀fí ọ̀rọ̀ lẹ́nu ni àmì àti ẹ̀ sàbí sàwọn àdéhùn ní sàwọn ní àtàrùdọ̀ ọ̀dẹ́ àníkàlẹ̀ òmìnir sallallahu alaihi wasallam so wúwọ̀ kó o bóde lẹ́njọ́ kan wọ́n máa tí obì kan ti kùtì káàkiri wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ wọ́n máa já sọmọ lọ́rùn ẹ̀ǹtí ọ̀nà nípa kẹ́rọ máa nà ẹ̀ǹtí ọmọ fi bàtà nà wọ́n wá ní zina ló ṣe nígbà tí wọn náà wà àbúrò tó wò lọ́ba di mọ́mí rẹ̀ sówú ọ̀kùnrin bẹ́ẹ̀ ah ah ó ní mọ ìyàrá ha dá ní omi kò sí ẹnìkan tí ọlọpọlọ láyé tí ó wà sọ pé kírú ọ̀sẹ̀ rẹ̀ sí yà ó ọlọ́run sọ fẹ́ kí irú ọ̀sẹ̀lẹ̀ sí ọ kọ́ ọmọ rìn káàkiri kọ́ wárí kí wọ́n pébọ̀ ẹnìkan kọ́ ọmọ fi ṣe ẹ̀ pé à tí ẹ ta wo òpònú yìí nínú kankan gbá o kí aláṣẹ olóṣèlú sì náà ni nígbà tó wà tó ah kúrò níbi kí ni ọba yẹn ló jẹ́ o mo yẹrù tó hàdà ní òkùtì kò sí ọlọ́pọlọ kan ti bínú òwò abúbẹ̀ ọwọ́ agbọ́ tí àwọn èèyàn pẹ́lú ìyànìkan nígbà ah, ah, ojú ti ní agbára ojú ti yọ̀ dá o ọlọ́nsọ arúgbó eléyìí ọmọ ìjà bíró eléyìí lọ́mọ o nígbà tí wọn ni wọ́n sùn mọ́ bẹ́ẹ̀ kí àmì àdúgbò ó sì sì náà ni ọwọ́ bàbá wọn ọwọ́ àjọ màrí ah wọn nàbí kò sí ọlọ́pọlọ tí mo rí ó dùn sírú ẹ̀ ànábì ní tọ́ ọba gbọ́ yé wa yọ̀ǹda fún zina jẹ̀mọ́ sẹ́ẹ̀ mọ̀ ìdánipadà sínú ọpọlọ jọpọlọ rí ọ dájọ nígbà tí fẹẹnu bá fẹẹ borí ẹ adalu nas ẹni tó balance inú ọmọdé adama man ansofa akla òfin àwa ha ọmọ ọlọmọ tí wọn rán ní ui tí wọn rán ní poli tẹmí nkí ìmọlẹ tí mò ń bá ṣe sìn náà yìí tí wọn bá ṣe ra mọ náà bẹ tó náà bẹ ní union lọrùn. wọ́n mú sẹ̀rìbá náà ti ń bẹ ní unilagi tí ń lò lókùlò bá ń wálé náà tí mo sì náwó lé ah, a jẹ́ pé gbogbo òwò ń takú sórí ẹsẹ̀ àbòsítọ́ ga ìlò fi ń bara zina ń na ń wèé bùn yàn kéèrà àfi tó ń tọ̀ ń ọ̀bà níbi tó ti tán sì sí. ẹ̀sán téèyàn ọgbà padà ni ìgbà tí ọbọ̀ wa gbà padà tó bá pa ẹnìkan lẹ́kùn ẹ̀yọ kan lórí ẹ̀rọ zina wọ́n fi sun ẹgbẹ̀rún jàmá ìdójú ìtọ́ ga ni kèéṣe obìnrin nìkan ilẹ̀jọ́sẹ̀ ó dójú ti gbogbo àwọn ọ̀ràn rẹ̀ pátá tó ń kálukú ọgbẹ̀tọ̀ rẹ̀ lọ́rẹ̀ níjọba ìgbàlẹ̀ kìámẹ́ kí ni problem àwọn àfáà tí a ń bẹ ní skwali máa yẹ gan náà zina wa jẹ́ ní tí a ń pè lẹ́sẹ̀ márùn gbajúmọ̀ ṣebí ń tẹ́ ẹ pè náà nù bóun lè yí ṣe ojú ọ̀dá ẹ̀yìn ò tún dá lọ akútẹ́ ní nǹkan máa wá àwọn máa yàn tó wá jọ́jú ọmọ ti lé lọ àwọn èèyàn orísìí ìyẹ̀kan mẹ́lẹ̀ ìsìnkú ẹ̀ kí la wá bẹ́ẹ̀ ṣe ìlànà máa máa pariwo fáwọn obìnrin náà kóbi ọmọ làlejò kóbi ọmọ làlejò ah alájí gbàdá alájí àwọn ìyàwó ni wọ́n ti lé jù ẹ ti ẹ̀ka sí pé wọ́n fi pín ilé gan náà ni wọ́n máa kọ̀bọ̀ láti ta kọ̀bọ̀ láti ta ní nítorí pé téèyàn bá dẹwò tó ti lóbi ńlé ọlọ́run ọ̀yọ̀ǹda kó tó sẹ̀mí mọ́. imaamu ahmed ó ní ìmẹ̀ ẹ̀sẹ̀ kan báadà lọ́kọ́tìlì ábàmù ìndà allah zina lẹ́yìn pé èèyàn bá kó pààyàn ìmẹ̀ ẹ̀sẹ̀ lẹ́yìn pé èèyàn pààyàn o tó tó tóbi tó kéèyàn ọ̀bá yẹn ṣe zina. jẹ́mọ́ tá a bá fẹ́ wò náà ó burú gan ìrìtẹ́ burú ọlọ́run ọba ìbò ṣe jọbọ ń kẹ̀tọ́ ìmọ̀ ń gba túbá ìmọ̀ gbàǹgà ọwọ́ ni tó bá ti lóbe ńlé tásìrí èfi ètú tí gbogbo mọ́jẹ̀mú ìpé kí wọ́n wá máa mú òkò wọ́n lẹ̀ mú ọyọ ò kí wọ́n pa yóò kú o ṣùgbọ́n ẹ ma ẹni ọ̀lẹ̀ ó ń kú mà ó ní kílókọ rẹ̀ ó ní gbá ọláwo kó wà sásùn wọ́n máa nà ẹni ọmú ẹ yẹ à lójú ẹsẹ̀ náà ló fi jẹ́ pé gbogbo ẹ̀ ń bá gbọ́nà ń pààyàn tó yàtọ̀ sí ẹni tó ṣe zina ní tójú wọn kàn lọ́dọ̀ ọlọ́run tọ́rọ́ lọ máa máa fi ṣe ìtìlẹ̀kùn máa tó burú jù ní ìrìn àbúrú jẹ̀mọ́ sáà wa ṣàbòsí ẹ̀mí ara wa sáà máa fàbòsí bọ́lá wọn bá lò eléyìí ni àwọn sọ kí ní lẹ́nu abẹ́ rẹ̀ téèyàn ò fi mẹ́tí bí ọlọ́run pé yín tí màá ń bẹ́ ń bi kínní ìlú jìyà ìjọba nàìjíríà ò rí ọ fáìn bí ẹ ń rí ọ̀hún onídàájọ́ mọ́ fáìn yín títẹ̀ ń bẹ́ nú òfin wá ń sá nàìjíríà yàtọ̀ sí ti haúsá o tí èèyàn bẹ́ẹ̀ káyàn mórí ìyàwó èèyàn lọ́wọ́ àṣàládà ọ̀sán ràpálá ṣe nǹkan gbà o lọ́gbẹ́jẹ̀dẹ̀ police station òfin nàìjíríà ni wọ́n wá mú ọ ìyà ọ̀dìọ́ ìyàlẹ́mẹ́dìọ́ obìnrin wọn wà pé kalẹ̀ wípé ọkùnrin tí wọn kámúrì rẹ̀ bó lọ jẹ́ ọlọ́kọ̀ òun lára rẹ̀ ọ̀balẹ̀ bó bẹ́ẹ̀ ṣe wó òun abẹ́ ọkọ̀ òun ló sùn òun kàn ní kó wò chéńjì abẹ́ ni kọfà bá ń lo ọkùnrin má ọ̀ràn o ètí bẹ́ẹ̀ ní òfin wa nù o gbàgbà mo ti ń sọ yìí o bí ọba rí bẹ́ẹ̀ mà tí èsì kọfà gidi mu ẹ wo tá a fi gbọ́dọ̀ ọba lò ẹ sì wo tọ́lọ̀ ọba gbélé lórí. Awa ṣe ṣe ṣe jẹ̀mọ́ tó bá jẹ́ wípé ọ̀rọ̀ lèèyàn fi nísìmí láyé ni nàìjíríà ìṣèlú tó yẹ kárí báyìí ṣùgbọ́n gbàtà àti bọ́ọ̀lù ọ̀hún balùwò ṣe ká balù bẹ́ẹ̀ sì wò náà gbogbo òlù tí ọ̀bà ti sí ìsìláàmù ń nínú ìlú àtàǹgbẹ̀ yìí náà ṣé bíbẹ̀ nǹkan ti máa ń wọ́jú iṣu ọgbà àkúrẹ́ kọjá o kó tó dọ́dọ̀ wá bí kí ni àkúrẹ́ fi jọ small small Lagos tòkẹ́tọ́ ọba fẹ́ jẹun lé olóúnjẹ ń bẹ̀ tọ́ ọba yẹn ní ń bí ọ̀ọ́nà one tí wọ́n bá yẹ gba ọlọ́run láàyè ẹ mà wá rí sinmi ẹ mà wá rí sinmi ẹ mà wá rí sinmi ẹ mà wá rí sinmi n ti ń dààmú wa ò ní wípé àgbà ọlọ́run lẹ́yìn tó ní wá tán kódà ẹlòmíì tẹ́ bá bí gan pípé ta lọ́dà ọ ní wẹ́n àwọn ọmọ mi ní problem náà wọ́n máa ń sọ pọ́ lọ́n but àwa náà ti gbọ́n gbàtà àdáyé tẹ́lẹ̀ mi lọ ah wọ́n ń sọ fún ọ wípé èyí tí wọ́n kọ fún ọ láti sánmà fifty years ni wọ́n kọ fún ọ fifty years ṣùgbọ́n tó o bá lè náwó díẹ̀ tó o bá lè náwó díẹ̀ twenty five thousand naira òní yóò máa di ọdún kan so ìwọ lọ́wọ́ ìyọdún tó bá fẹ́ mú bá ọ wà times ẹ̀ ibi ibi ń gbà ọ ni ẹnìkan sọ kí ni kan fún mi ń jọ ni pé oníṣàṣ ah kí ni ẹ ń bẹ kí ni o ìyẹn ni ẹ fi ṣe òkèlè yan báyìí ilẹ̀ gbè iye bá gbé iye ọdún tẹ́ lò sínú kọ́dà kọjá wípé ó ti kọ̀ látẹ̀yìn ó kù báyìí a ń ṣe extension mọ̀ wá wù báyìí ìwọ ìsìn wà mọ́sálásí kí èèyàn gbọ́pọ̀ ìyẹn ni ó fi kọjú orí ìhun ẹ̀mí ọmọ pèèyàn síbi àìda zina jìbìtì irọ́ ṣùgbọ́n èèyàn ọmọ wá gbé ìdájọ́ fún ọpọlọ rẹ̀ àṣé èèyàn gan ń bá ọpọlọ rẹ̀ ń bá a ṣe àbòsí ìlọ́fà tó fi jẹ́ pé ó lè fẹsẹ̀ ẹlẹ́ o kèé ṣe pé téèyàn ọba ti fi hàn tí ń jọ ń dẹ́sẹ̀ yẹn lẹ̀ gbogbo tí ìbá fẹ́ pàtì inú àìdá ní tí òjò orí pàtì kìsí náà nù ó tún lọ jókòó ní club kó bá wọn nípa ọtí yẹn ti gbọ́ wá sí ní ọba yìí mo ti mọ́ ah, kò sí problem ọ̀sà lè mú mọ̀tínà mọ̀tínà ó dìde ọlọ́ọ̀tọ̀ wọ́n ti bá mú ọ títí ẹ̀ wọ́n tó dà má mọ́tìná rẹ̀ ah nígbà rẹ̀ fẹ́ mú ọ̀gá tẹ́lẹ̀ bọ́t bó ṣe rí mọ́tìná yìí ó tún gbé àwọn arúmà kan wá bákàbàkan lábẹ́nú wọ́n bá lù ní o nígbà tó ti wà láàrin wọn wọ́n adéjọ́ mìíràn náà wọ́n tàn dìde tí òfin ní rí fílẹ̀ jẹ̀mọ́ gbogbo ẹni tó bá ti lè máa gbé dàjọ́ fún ọpọlọ rẹ̀ pé ṣé ìwọ náà lè gbarú ẹ̀ béèlì aṣọ tí wọ́n tà fifty thousand wọ́n tà padà ní fifty three ọwọ́ àlọ́rẹ̀ jí one million rú ọ̀gá wọn fifty thousand ni ó bì three thousand o wá wàdúrú kápítà tí ó bì tí wọ́n lọ jíun tẹ́wọ́ ẹ̀dùn náà èmi náà mà lọ́mọ ọ̀dọ́ ní lọ́mọ ṣẹ́ ó tọ́ bá ṣerú ẹ̀ kí ni màá ṣe náà èèyàn gidi nù pé ah yóò dùn èmi náà o tí bọ́lá ló ṣe tọ̀gà yóò ṣe tèmi náà ẹ náà o ní bá mu títí mò ń sin ọ̀ràn kí ni sè ó lóun eh, kápó nkálukú máa ń ṣe bá ń pẹ̀lọpọlọ rẹ̀ á rí i pé abọ́ ń bí àbòsí. ìrẹ́ ẹnì kejì tá a máa tún sábòsí sínú ìrẹ́ ẹnì kẹta tá n bá fi àbòsí lò òun náà ni àsìláfòlì ìnsán àwọn èèyàn tí wọ́n ti lọ fún ọmọnìyàn kọ̀ọ̀kan ó tún sábòsí wọn bàbá ti kú tòótọ́ màmá ti kú kí làbòsí wọn wàdáàlì kàbìtẹ́rìkì wà sọ gbogbo àwọn àsọtẹ́lẹ̀ dáadáa ti a ń sọ kí àbò tó rẹ pé wà o àbúrò yín kékeré yìí a lè pé yọ kọ ya a lè pé yọ ọyà kọ pẹ ẹ má fi o ẹ má o àsọtẹ́lẹ̀ ti ń sọ fún un ọ̀rẹ́ mi báyìí báyìí gbogbo àtọ́jú ń pọ́n mi ó dúró tì mí o báyìí báyìí báyìí báyìí ló ṣe fún mi o ẹ má fi ilẹ̀ o àsọ̀rẹ́ tí wọ́n sọ náà nù ilé ibi báyìí nínú gbogbo dúkìá mi mo ti yọ ọ́ lẹ̀ ẹ má pé mo gún o ẹ bá ń fún ẹ bá ń fún àmọ́ tí wọ́n bá wá kéwú nìbàdàn tí wòye sámú àbàdàn ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ bá ní fún wọn ọ̀sọ̀wàsọ̀ yá bá nù téèyàn bá ń chẹ́ǹjì àwọn nǹkan padà bàbá fẹ́ lọ bàbá ń sọ pé ah gbogbo àwọn ọmọ obìnrin mi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbàlagbà náà lọkùnrin gbogbo ọmọbìnrin wọn èè dàgbà wọn ò sì tí ì gbọ̀n ilẹ̀ tí mo fi ilẹ̀ ní kírókọ rẹ̀ ìkọ̀ọ̀kan mo mú fún ní five five plot tí ó wọn wá sọ fún ọ èèyàn nílùú ìkẹsẹ̀lú mi o ó sì mú ọ ó tọ́jú rẹ̀ tọ́jú rẹ̀ torí wípé ọmọ obìnrin nìkan ló ń tọ̀ bí ó ń bi wọ́n lọ lé ọkọ̀ òsàn kan ilẹ̀ ló sì pọ̀ rẹ́rẹ́rẹ́ ó sì falẹ̀ ńlẹ̀ dákun bá ń mú lọ́wọ́ táwọn ìbá ti dàgbà bá ń falẹ̀ lọ́wọ́ padà wọ́n sì rí bí àbúrò bàbá wọn bí náà bàbá wọn ó sì ń talẹ̀ wọn ọ tatatatata àti wọn ní kó fáwọn ní plot bẹ́ẹ̀ lè fi kọ́ nǹkan kan lóhùn nínú àwọn tó tún wá talẹ̀ fún àwọn tí wọ́n tún wá jọ́mọ àwọn obìnrin yìí ti dàgbà àwọn náà tó rà nù lẹ́wọ̀n ọba tó balẹ̀ padà lọ́wọ́ àwọn kan wípé wọn ò rà ní ó tún wá jára alẹ̀ táwọn ọmọ àwọn obìnrin tó rà ó tún gbà padà àfi tí bá tó fẹ́ tó ta tá a bá tó fẹ́ tó ra jẹ́mọ́ kí lọ́ sọ wájú ọlọ́run náà wàlẹ́ ọlọ́run fi kọ̀kọ̀ yìí ọmọ fi bùwà láti rí pọ̀ o kọ̀sẹ́ntì ó lè gbé òkú mi nù sàárè tọ́ba mọ̀rún tó iná gan ló mọ́gbẹ̀ lọ́yìn jòjúmọ́ la wọ́n ń kú in tí wọ́n ń pè lábòsí àárírò jòjúmọ́ gbogbo ẹni tí ọba jẹ́ ẹni èèyàn tó sàsọtẹ́lẹ̀ dáadáa tó ti lọ sáájú èèyàn ara alákọ̀ọ́kọ́ wọn ó ní ànábì sallallahu alaihi wasallam nígbà tí ànábì lọ ànábì ní istausu bin nisa mo ti fẹ́ máa lọ díẹ̀ tánàbí ọjà rí láyé ní istausu bin nisa ẹ bá ń fi dáadáa báwọn obìnrin lo istawusu bin nisa anabi wílẹ̀ mẹ́ta ẹ bá ń fi dáadáa báwọn obìnrin gbogbo ẹ ń bá fẹ́ kíyàwó rẹ̀ ọmọ rí ìfọkànbalẹ̀ látara rẹ̀ ni o nítorí wípé ìyẹ̀dá tọ́lọ̀ ń da ọkùnrin gbogbo òfẹ́ tọkùnrin ní tán pátápátá o ní ó fi bóbìnrin lò tọ́ba wà lójú ọ̀nà káfíkan báwọn tóbìnrin bá ti wọlé ọkùnrin ọmọ wa dé fẹ́ǹkù ṣùgbọ́n obìnrin gbogbo òfẹ́ rẹ̀ kọ́ ni ó fi bọ́kùnrin lò lójú ọ̀nà ṣùgbọ́n tó bá ti e wọlé pátá yáà fi gbogbo òdìdí ìfẹ́ ń bá lù padà ibi wàhálà ti máa dénú anabi ni istausu bin nisa ara asọtẹlẹ anabi ni biawo ni mina rahman tọba dijọ mẹjọ orí nukto ẹlẹ́ẹ̀kẹta yìí asọtẹlẹ yẹn tó lọ ṣáájú wa tí a sọ fún wa anabi ló lórí àwọn òbí wa oníyàtọ̀tẹ̀lé àwọn àfa wa tó jẹ́ nǹkan dáadáa tí wọ́n sọ tó ń kálukú èsì ìṣe ara àbòsí tá a ṣe fún àwọn ará aṣáájú lòun náà a ṣàlàyé ẹ̀bí ibn lai ta'ala in kana fil umri baqiya alhamdulillah alhamdulillah alladhi الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله اتقوا ربكم قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله إن الله سبحانه وتعالى حرم على نفسه الظلم وجالوا بيننا محرما فلا تظالموا إن الظلم منقسم ثلاثة أقسام بينا هذه الأقسام في الخطبة الماضية وهذا وأنواع الظلم وكذلك الظلم هم كذلك ثلاثة أنواع بينا كل نوع من هذه الأنواع وفي هذه الخطبة إن شاء الله تعالى سنبين نقطة مهمة ألا وهي من المستعمل معهم الظلم بالظلم من يستعمل معه الظلم إن أهل العلم نظروا في هذه النقطة وقسموها خمسة أقسام الذين كنا نعاملهم بالظلم أول وهم لا يستحقون ذلك الأول رب العزة تبارك وتعالى وذلك حين يشرق به لأن العدل يقتضي معرفة توحيده وأحكامه لا بد لكل إنسان أن يعرف ربه حق المعرفة وأن يعرفه على سنة رسول الله صلى الله عليه وسلم وعلى فهم سلف هذه الأمة وكذلك لا بد لكل إنسان أن يعرف أحكام ربه سبحانه وتعالى كيف لا قال الله تعالى وما خلقت الجن والإنس إلا إلا ليعبدون ولا يجوز لأحد منا أن يقدم على عمل حتى يعرف حكم الله عليه فيه لابد تتجر تتاجر تنكح تتزوج كل ما تقلم عليه من أمورك الخاصة والعامة لابد أن تعلم حكم الله سبحانه وتعالى عليك في أمتنا وقد جاء من حديث قبل بن مسعود رضي الله تعالى عنه أرضاه أنه سأل رسول الله صلى الله عليه وسلم أي الذنب أعظم ماذا قال صلى الله عليه وسلم قال أن تجعل لله ندا وهو خلقك أن تجعل لله ندا وهو خلقك إن الشرك لظلم عظيم إن ربنا سبحانه وتعالى جل وعلا من أن يشرك به خالق كل شيء فاعتر السماوات والأرض بيده ملكوت السماوات والأرض هو جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع رفع السماوات بغير عمد خلق الخلق من العدم سبحانه وتسامى وما هذا ما اتخذ ولدا ما اتخذ صاحبا ومع هذا فالناس يشركون معه سبحانه وتعالى بشيء من مخلوقاته فهذا ظلم عظيم فربنا سبحانه وتعالى لا يستحق هذا منا وكنا نعامله بهذا الظلم ونسأل الله الرحمن أن يبعدنا وإياكم عن معاملته أن نعامله بالظلم من يعامل الله سبحانه وتعالى بالظلم فإنه يأتي يوم يندم بارك الله ولكم في القرآن والسنة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 اتقوه كما أمركم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام الذين كنا نعاملهم بالظلم وهم لا يستحقون ذلك كذلك قوى النفس قوى النفس الإنسان لا بد أن يحكم عقله وأن ينصف عقله من من هواه لذلك لابد أن يجعل الإنسان عقل هواه مستسلما لعقله لذلك قالت العرب أعدل الناس من ينصف عقله من هواه لا بد للإنسان قبل أن يذنب أن يحكم عقله والأنا أحب أن أعامل مثل هذه المعاملة لذلك جاء من حديث أبي أمة البائلي رضي الله تعالى عنه والحديث مخرج في المسند الإمام أحمد أن شابا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إذن لي في الزنا فزجره أصحاب رسول الله صلى الله عليه وسلم فمن أمر صلى الله عليه وسلم عن زجري فقال يا غلام أو تحب ذلك لأمك قال لا لا أحد يحب ذلك لأمي أتريد ذلك لأختك قال يا رسول الله لا أحد يحب ذلك لأختي هل كنت تريد ذلك لأخت لبنتك قال لا يا رسول الله لا أحد إلى آخر هذا الحديث حتى وضع رسول الله صلى الله عليه وسلم يده الشريفة على صدر هذا الغلام ودعا له وما كان ينظر إلى أمامه ولا إلى فوقه حتى فارق الحياة أمتنا من أراد أن يذنب لا بد أن يحكم عقله هل ربي سبحانه وتعالى ما نهاني عن هذا الذنب فإذا تبين له ذلك فإنه من أعدل الناس لأنه أنصف عقله من هواه والنوع الثالث النوع الثالث أسلاف الإنسان فالإنسان يعامل أسلافه بالظلم وذلك بترك وصاياهم وترك الدعاء لهم وعلى هذا نقف وعند هذا نقف إن شاء الله تعالى وسنستمر ونتنفس طويلا في تفسير هذه النقطة في الخطبة القادمة إن شاء الله تعالى إن كان في العمر بقية اللهم ربنا اجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع المسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر عاداك داء الدين اللهم دمر عاداك داء الدين وانتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان في سائر الأوطان اللهم ربنا وحد صفوف المسلمين اللهم وحد صفوف المسلمين اللهم وحد صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا يا ربنا إليك ردا جميلا اللهم ربنا عاملنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نان أهله فنان أهل الذنوب والمعاصي اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين اللهم ربنا اجعلنا في سلك من تحب